ojúmọ́ ire o gbẹ̀ngà ló sọ̀rọ̀ báyìí tó sì tún tan iná aláwọ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàrá náà àṣé àkíyèsí bẹ́wàjí tó jókòó sórí ibùsùn tó sì fi ẹyin ti ògiri bẹ́wàjí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ṣé dáadáa ló jí gbẹ̀ngà tún sọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kan sí i pẹ̀lú ojú tó kan dúdú pẹ̀lú kanra bẹ́wàjí kò wulẹ̀ fèsì kan pàtó bọ̀ọ̀nì ń wò bí ẹran orí ìṣó ó dáa bọ́rọ̀ mi ò bá lé lésì màá kúkú máa gba ibi tí mo ti wá kú gbádùn o gbẹ̀ngà ò sọ̀rọ̀ jù báyìí lọ tó fi mórí lé ẹnu ọ̀nà gbẹ̀ngà ó mà ga fún ẹ o gbẹ̀ngà kí gangan ló dé tó fi ń ṣe báyìí gbẹ̀ngà yípadà bì í ó fẹ́ jọ wípé ohun bẹ́wàjì ti là gbẹ̀ngà. ó ti mọ mí nínú ilé ó tì mí mọnú ilé láti bíi oṣù kan mi ò bá ẹ fa wàhálà wàá máa fi òfin dè mí mọlẹ bẹẹ mi ò ní bá ẹ pọ wàá máa sọgbà tó yẹ kí n jáde àgbà tó tí mo gbọdọ wà nílé màá tún tẹríba fún ẹ ìyàwó ẹ ni mo jẹ mi ò kì í ṣerú ẹ mo mówó ilé ìfowópamọ́ mi ó gbégi lé gbígbà rẹ mi ò tún bá ẹ fa wàhálà bí mo bá fohun gbogbo ṣoṣù kíra mi ò ní gbàkóso ẹni ìtàn dìdàkudà o gbẹngà ẹrìn músẹ ó túbọ̀ tẹ̀síwájú bẹ́wàjí òun náà sì fèsì ọ̀rọ̀ bẹ́wàjí wàá ti máa rò wípé ọ̀dájú ọkùnrin ni mí o bẹ́ẹ̀ mi ò kì í ṣèkà oore gan ni mo ṣe fún ẹ èmi rò wípé ìgbà tó ti fi mí ṣàkóso àwọn iléeṣẹ́ bàbá ẹ kò tún nílò kó máa dààmú ara ẹ lọ sóde ni kí ló fẹ́ ń lé tí ò sí ń lé wàá máa jẹun wàá máa mu iná mọ̀nàmọ́ná wà sẹ́pẹ́ yàrá ló fẹrẹ kẹrẹkẹ yìí ọgbà alẹ gan rí gbàràmùgbàràmù kí ló ń pín ta tí ò sínú ilé wọn ní bóbìnrin bá ti pẹ́ ńlé ọkọ àjẹ́ ló máa ń dà àmọ́ wò ó tiẹ̀ tí ì pẹ́ rárá tó o ti ń fakọ̀ràn jọgbọ́n lẹ́sẹ̀ ṣèbó ráyè jáde ló fi lọ ń gbé ọmọ báṣẹ̀gì lọ láwẹ́ lẹ́wọ̀n ẹ̀tọ́ wo ló ní kí ló fún ẹ ń gboyà láti gbé ẹni ìtàn lọ báṣẹ̀gì lọ láláì gbàṣẹ lọ́wọ́ mi lórí ó ṣòwò ìfowópamọ́ kò dẹ̀ ṣòwò ìfowópamọ́ tó mẹ́nuba yẹn mo kàn sáré fi ọgbọ́n ta ẹ́ yọ ni ní kété tí mo ti ní ká jọ dá owó sínú akóló kan ni mo ti mọ wípé irú ọjọ òní yóò wáyé kó o dẹ máa wò ó gbogbo ẹ fi dáa náà ni èmi ò rò wípé owó kan tún wà tó yẹ kó o nílò nígbà tí o bá jáde síta àmọ bírú ẹ bá tiẹ ṣẹlẹ bíbẹnu kó o kàn sí mi ni ìyẹn ó sì fún ọ lówó náà bó bá jókòó òwò gidi ló fẹẹ dá lé lórí bó bá sì jókòó òwò tí ò níláárí tí ò wúlò ìyẹn ò ní fún ọ kí ni ganan ni mo wá ṣe fún ẹ nínú gbogbo èyí tí ò dáa sọ fún mi. gbẹ̀ngà ṣó ń gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kí ló burú nu pé kí n lọ bẹsẹ̀ kí lọ láwù pẹ̀lú ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ṣáà ni ìwọ sì ló bí i fún tó bá jáde lẹ́wọ̀n ṣé kò ní wá béèrè ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni àti wípé kí ló dé tó ń fòfin de ìrìn àjò mi ó dẹ̀ mọ̀ mí ò gbẹ̀ngà o mọrú èèyàn tí mo jẹ́ báwo ni wàá ṣe dè mí mọ́lé bí ẹlẹ́hà tí ò ní jẹ́ kí n jáde gbogbo òun kò bàbá mi ẹ̀ ó gbẹ́sẹ̀ lé òun ṣe báṣabàṣa gbẹ̀ngà ó tún ń ṣe ìṣirò bẹ́ẹ̀ni a ṣe máa náwó fún mi ìwọ ló ń ṣèṣirò ohun tó yẹ kí n náwó lé lórí àti tí ò yẹ kí n náwó lé lórí gbẹ̀ngà mi ò kí ń ṣerú ẹ̀ àti rọ́ọ̀mù gọ́ọ̀gù ẹ̀ kò dẹ̀ ṣẹ̀yìn ẹkọ́nọ́mì bẹ́wà jì í ọkọ̀ lolówó orí aya ohun tí mo bá fẹ́ kó o ṣe òun ni wàá ṣe ọmọ mi lẹ́ni ìtàn bó sì ṣe wù mí ni màá ṣe tọ́ nǹkan mi ẹni ìtàn ní láti dàgbà kó mọ̀ wípé ẹ̀dá burúkú lobìnrin ẹni ìtàn ní láti mọ̀ wípé obìnrin kì í ṣe èèyàn tá à ń rìn súnmọ́ ó ní láti mọ̀ wípé bóbìnrin bá hùwà ẹyọ kan ní rere àṣìṣe ni àwọn ohun tí ò dáa tí wọ́n bá ṣe gangan làbùdá wọn ọmọ mi lẹ́ni ìtàn ó sì gbọ́dọ̀ mú wà mí ní gbogbo ọ̀nà pẹ̀lú ọkùnrin ò gbọ́dọ̀ gan níwájú ọkùnrin ò gbọdọ̀ tutù rárá ẹnì kan ní láti mọ̀ wípé ohun tá a bá tètè rí gbà lọ́wọ́ obìnrin ni tẹ́ni nítorí obìnrin gan ò bá ní ro dáadáa kọkùnrin máa ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn fọpátá fọkọ́mú ni wọ́n ń wá kiri mi ò tutù mi ò dìndìnrín ni mo fi débi tí mo dé láyè ọmọ mi náà sì gbọdọ̀ tutù pẹ̀lú Bẹ́wàjí kí gangan nìṣòro ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó ti kú ẹrú ẹ̀ dànù lẹ́yìn ohun tá a gbọ́ lọ́wọ́ dókítà lọ́jọ́ yẹn dókítà arúgbó ò lè bímọ mọ́ torí pé àpòlé ọmọ ẹ ti bàjẹ́ bàbá rẹ alágbèrè ìwọ́gan ọ̀dọ́kọ lẹ́yìn ìgbà tó o fi kékeré rẹ ṣe nọ̀bì tán bàbá rẹ náà ti pa nọ̀bì ó rí kúwe ó wá ń bá mi sọ̀rọ̀ pé igbákan àwọn nǹkan ìkókó bàbá sásùn inú ilé yìí ni o máa wà ilé kọ̀rọ̀ ló ti lè máa fọwọ́ lálẹ̀ o ò lè fọwọ́ lálẹ̀ nínú ilé mi bó o bá fẹ́ kàn nínú yọ̀ wo ó tiẹ̀ fẹ́ jọ wípé oṣù láwọn agbódegbà ń ta tó ń fún ẹrún yìí pẹ̀lú bó ṣe wà nínú ilé èmi á wá bẹ́ẹ̀ kán ìyẹ́ yẹn lónìí nígbà tó o bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fi pè mọ́ ayà á balẹ̀ lódì lédì inú ilé tí kò wá fẹ́ mú ẹ lára yẹn nígbà tí mo bá tí mo bá ba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ jẹ́ bí òṣè wá ní mú ẹ lára ó máa ṣojú èmi àti ẹ Gbénga kò dúró gbọ́ èsì Bẹ́wàjí tó fi kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lórí ibùsùn tó sì fọ́ ọmọlẹ̀ yàrá náà ìyẹn fọ́ túká gbúgbúrú gbẹngà sì bọ síta nínú yàrá náà pẹlú ẹrín olubi tí ń kọ lala gbẹngà um hmm, gbẹngà um kò burú akèrègbè náà ni yóò ju ebi à ń tokùn bọ bẹwàjì dìde ó paná yàrá náà ó sì bọ sórí ibùsùn padà pẹlú ráhùn tẹnìkan òwúlẹ lè túmọ nǹkan tí ń sọ yékéyéké àfọlákẹ gbogbo wàhálà tó ń bá àwọn ọlọ́pàá fà yẹn ò nílò ẹ̀ nítorí ìjọba níjọba ó máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ ọ̀daràn náà sì lọ́daràn á máa jẹ́ má wàá rò wípé mo ti pè ẹ́ lọ́daràn o rárá o afurasí sì ni ẹ́ ṣùgbọ́n èsì tó o bá sọ níbí ni ó tún mọ̀ bóyá afurasí sì ni ẹ́ àbọ̀daràn Bímbọ́ ló sọ̀rọ̀ báyìí tí sì ń fi ìdí gègé rinnu lẹ́sẹẹsẹ ọlọ́pàá mi a máa fa wàhálà gidi gan o ìjọ̀gbọ̀n mi dẹ̀ pọ̀ lótìítọ́ àmọ́ ọlọ́pàá ohun tí mi ò bá ṣe mi ò ní wípé mo ṣe lórí nǹkan tẹ́ ẹ dẹ̀ gbé mi sí yìí mi ò lọ́rọ̀ kankan láti sọ lórí ẹ̀ Afọlákẹ́ ló fèsì báyìí tóun ti kanra Afọlákẹ́ obìnrin ni mí obìnrin sì ni wọ́n náà kò ní yà mí lẹ́nu tó bá jẹ́ nítorí wípé obìnrin lóyún fọ́pọ̀ ẹ̀ táṣìírí sì tú sí ẹ lọ́wọ́ ló ṣe pa gbẹ̀rìn àmọ́ kín ní ti bàbá toheeb àbí nítorí wípé òun ló fẹ́ẹ́ bá ọkọ ẹ̀ bo àṣírí náà ló ṣe yanjú òun náà àbí ṣé o fẹ́ẹ́ sọ fún mi wípé o mọ̀ pé ọkọ ẹ̀ fúnyàn lóyún ni àìtó yín ká là ń fọwọ́ bo mo mọ̀ mo mọ̀ pé láti ìfẹ́yàn lóyún àmọ́ pé mo mọ̀ wípé ó fẹ́yàn lóyún kò túmọ̀ sí pé èmi ni mo pa ẹnikẹ́ni nínú àwọn wọ̀nyẹn àfọlákẹ́ ta ló wáá pa wọ́n iṣẹ́ tiẹ̀ nìyẹn ah iṣẹ́ tiẹ̀ nìyẹn báwo lèmi ṣe fẹ́ mọ̀ àfọlákẹ́ o ní láti mọ̀ ó ṣe kókó kó o mọ̀ nítorí wípé o ò lè mọ̀ wípé ọkọ ẹ fẹ́yàn lóyún kó o sì má gbé gbèsè kankan ọlọ́pàá gbèsè wo ni ò bá gbé ṣé màá fọbẹ yọ ọmọ nú ẹ ní àbí báwo bẹ́ẹ̀ gangan ni o lè má fọbẹ yọ ọmọ nínú ẹ àmọ́ o lè fọ orí ẹ mọkùtà kó sì sọ ọ sí ẹsẹ títì lóru gànjọ kó má bàa lè kó má bàa lè kó wàá bá ẹ nílé ọlọpàá ògbónú obìnrin nìkan ló máa bá àlè ọkọ ẹ fa wàhálà èmi ò dẹ̀ kí n ṣòpònú tí mo bá fẹ́ fa wàhálà tí mo fẹ́ fa jọ̀gbọ̀n lateef gan mọ̀ lateef mọ̀ pé òun gangan ni màá bá fa wàhálà ṣé níwọ̀n ìgbà tó rí lateef bá jà ni ó fàbọ̀ sórí bàbá tohib inú wulẹ̀ ti ń bí àfọlákẹ́ gbogbo ìbéèrè yìí wulẹ̀ ti ń rú lọ́kàn gidigidi bímbọ ṣàkíyèsí èyí ó sì mírí jégéjégé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu pẹ̀lú àfọlákẹ́ àti lateef tí kò mú ìdáhùn kan tó jingiri wá bímbọ gbà wọ́n láàyè kí wọ́n padà sílé ìgbàgbọ́ rẹ̀ ni wípé òun kò ní ẹ̀tọ́ láti fi wọ́n sí àhámọ́ níwọ̀nba ìgbà tí kò tíì sí ẹ̀rí tó múnádóko àti wípé abẹ́rẹ́ àwọn méjèèjì wulẹ̀ ló kù nídìí ọkọ̀ bímbọ kò wulẹ̀ balẹ̀ bí kò tí ì ṣe rí fín ìdí kókó ọ̀rọ̀ náà ó dá a lójú ṣáká wípé gbogbo làlà kókó ọ̀rọ̀ náà kò lè kọjá lateef àti àfọlákẹ́ ṣùgbọ́n àwọn méjèèjì ni wọ́n wulẹ̀ ń rojọ́ tẹ́nu wọ́n sì ń dún mọ́rán ta gangan ló wá ń gbénú okùnkùn ta fà sí mọ́lẹ̀ ta gangan ló ta sókè tí ń yí dóborí àfọlábàbí àti lateef kò wulẹ gbin sí ara wọn tí wọn fi délé ọpọlọpọ èròǹgbà ló ń lọ lọkàn lateef báwo ni ọmọbìnrin yìí ṣe mọ wípé òun ti fẹnìyàn lóyún síta àṣé kò wulẹ sí ohun àṣírí kan pàtó nílé ayé ohun tẹdọ ò bá tí ì ṣetán tí wọn fẹẹ mọ ni wọn ò ní mọ ní kété tí wọn wọlé ni àfọlákẹ gun òkè lọ ẹrù ń wulẹ ń ba lateef wípé kó má tún jí ọbẹ tàbí ohun olóró kan ni ọmọbìnrin náà tún lọ mú wá àmọ ó wulẹ ti pinnu wípé ibi tọrọ náà yóò bá já sí náà ni yóò já sí kò wulẹ pẹ púpọ tí àfọlákẹ fi yọ látòkè pẹlú ẹrù aṣọ rẹ ó wulẹ di ẹrù bíi wípé ó ń kó jáde nílé náà ni lateef ó ti hàn kedere sí mi wípé èmi àti ẹ ọrùn ọtọọtọ láti jọ wá bẹẹ ìsun omi ọtọọtọ ni wọn fi wẹ wá ń gbà ìwé Bó wulẹ̀ jẹ́ pé mo gbìyànjú àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí fún ẹ nígbà tá a kọ́kọ́ pàdé. Ìgbàgbọ́ ẹ̀ ni wípé kò sóhun tífẹ̀ẹ́ lè ṣe tì. Lateef, ohun gbogbo lọ́lọ́run lè ṣe o, àmọ́ pọ̀ nǹkan ni ò ní ṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lọ̀rọ̀ ìfẹ́. Ohun gbogbo nìfẹ́ lè ṣe, àmọ́ ogúnlọ́gọ̀ ni nǹkan tífẹ̀ẹ́ ò ní ṣe. Àwa ọmọ ènìyàn, àfojú tó yẹ ká fi ríran sílẹ̀, a ó máa fẹsẹ̀ ṣatọ́nà olójú ibi tẹ́sẹ̀ lè dé tápá àpapọ̀ yóò fi bẹ̀rẹ̀ àárẹ̀ lateef bí ò bá sí àìṣedéédé tèmi gẹ́gẹ́ bí aya o ò ní rìnnà pàdé gbẹ̀rìn débi wípé wàá fún un lóyún tí kú ẹ̀ yóò wá di wàhálà sí ẹ lọ́rùn báyìí jẹ́ kí n máa bá tèmi lọ lateef ọlọ́run á pèsè ìyàwó lóore fún ẹ ọlọ́run sì fi fọkànbalẹ̀ wá rí pẹ̀lú lateef súré lọ dí i lọ́nà ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ pẹ̀lú omijé lójú ẹni bíi ọkàn mi olólùfẹ mi àtàtà bó o wí pé ọrun ọtọọtọ la ti jọ wá o ò kúkú purọ bó o sì wí pé pọ ọnà ọtọọtọ la gbà wá o kúkú rí i sọ ṣùgbọn àìmọye ìgbà là á mú ohun méjì mẹta tí ò jọra wọn tá a sì fi ń rọ ohun tó rẹwà ọ̀pọ̀ ìgbà là ń mú ohun tí ò bára wọn mu tá a sì fi ń dóhun tá à ń pè lára Afọlákẹ́ ara nìfẹ́ ọtọọtọ la wo òṣùmàrè lóòótọ àmọ àparapọ wọn náà ló bòṣùmàrè fúnrẹ mo gbà wípé mo ti ṣàṣìṣe nípa fífún obìnrin lóyún síta àmọ aya mi àṣìṣe ò lọgàá ọpọlọpọ àṣìṣe èyí ló ti di wípé mò ń sá fún àléébù mi kàkà kí n rú sórí tayọtayọ kò tètè yé mi pé kò sí bá a ṣe lè sá tó a ò lè sá fójìji ẹni àfọlákẹ ńgbà tó o bá lọ níbo lo fẹ kí n fojú sí. Si níbo ló fẹ́ẹ́ fi mí síta ló fẹ́ kí n fojú jọ ṣó ò nífẹ̀ẹ́ mi mọ́ ni Lateef bí mi ò bá nífẹ̀ẹ́ mọ́ màá ti sọ gbogbo ohun tí mo mọ̀ fọlọ́pàá yẹn Lateef bí mo bá nífẹ̀ẹ́ màá ti tú pẹpẹ ọ̀rọ̀ nígbà tí a wà lágọ̀ọ́ ọlọ́pàá Lateef Sọwọ́ fi ọwọ́ fa ojú omijé dábìrì lójú rẹ̀ ṣé kì í ṣe wípé àkàrà ti tú sépo Afọlákẹ́ kí ló ń gbìyànjú àti sọ ṣé ṣó o fẹ́ tí ọ̀rọ̀ mọ́ mi lọ́rùn ni Lateef kò sẹ́ni tó ń tí ọ̀rọ̀ mọ́ ẹ lọ́rùn tó máa ń parọ́ fún ẹni gbogbo kò tún yẹ kó máa parọ́ fèmí èyí tó fi ń da ẹ láàmú lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ báyìí bó ṣe nà pàwá bora tọ́wọ́ ìjọba ò ní tẹ̀ ló yẹ kó jẹ́ kókó àbí ọkọ mi Lateef sáré dìde dúró ó sún ẹsẹ̀ mẹ́yìn díẹ̀ ó sì wo yàrá yán yàn yán Àfọlákẹ́ kí ló ń gbìyànjú àti sọ yìí mi ò mọ nǹkan kan pa ikú bàbá tohééb àti gbẹ̀rìn kí ló ń sọ lateef gbogbo ẹ ló ṣojú mi bí iṣu ṣe kú wọn bẹ ṣe bẹ́ẹ̀ kò séyìí tó ṣẹ̀yìn mi bẹ́ẹ̀ bílẹ̀ wulẹ̀ ṣú kírákírá kò pé kí lateef má ríran kedere débi tí ń lọ ó paná ọkọ ẹ̀ níwájú ilé gbẹ̀rìn ó sì wọlé tọ̀ lọ ó bọ́mọ obìnrin náà níbi tó ti ń fa sìgá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ fine boy bàbá àkókò ìwọ ni mo rí láì gba tẹ́ńkọ́ bọ̀ yìí ó dẹ̀ àmọ́ ọyìn o mò ń yọ ayọ̀ ọmọ lọ́wọ́ náà ló jẹ́ yẹn ó yà kó jòkówó ta díẹ̀ sára gbẹ̀rìn ló wí báyìí tí sì ń rú èéfín iná lẹ́nu gbò gbẹ̀rìn ṣé wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bímọ ló ń fa sìgá báyìí gbẹ̀rìn kí ló dé tó ṣe yàyàkuyà báyìí àti wípé ṣé wàá lò gbọ́ wípé bàbá tohib kò ní ah! bàbá tohib dé bus stop ó dẹ̀ bọ́ sílẹ̀ báwo ni ẹ ṣe wàá kọ ayé mi ẹ báwo ni ẹ ṣe rá mi wàláì tàláì súnmọ́ bíi láì ẹranko ni ẹ gbé rìn ẹranko àfàyàfà ni ẹ inú igbó ló yẹ kó máa gbé ó kò fáwọn èèyàn bóra lásán ni káwá pààyàn tì kó ewu ọmọ ọmọ náà dà gbé ìrìn wò ó wò ó tìkàtẹ ó rẹ́rìn-ín músẹ́ ó sì rúnná sìgá rẹ̀ ọmọ rèé lórí mi wàá gbé bóyá kó wàá gbé àní o máa ń sọ̀rọ̀ bí òpònú ń gbà mí fine boy kò fine ni ò já ọmọ ló wà bẹ́ẹ̀ jàre kó lọ kí Lateef bojú wo ibi tí gbẹ̀rìn náà kà sí páálí kan ló wulẹ̀ wà níbẹ̀ ǹjẹ́ orí gbẹ̀rìn á lè burú títí kó sọmọ sínú páálí ni. lateef gbé páálí náà sókè ó sì bá ère oníke kan níbẹ gbìnrín kí nìtumọ gbogbo eléyìí tó bá jáwàdà lélẹyìí gbé tì síbì kan farabalẹ̀ ara yìí farabalẹ̀ àwọn mélòó ló ń bẹ ṣàwàdà ṣòrántí tí memory card ẹ ò bá tí ì ní ẹrọ tí brain box ẹ ò tí ì já pọ̀ tí ò tí ì gbà náà ṣòrántí púpọ̀ sọ fún mi pé kí n lọ bẹ̀rẹ̀ tọ́jú tẹ́tẹ́tẹ́ tẹ́rápì àbí kí ni rárá ara tó pè ó sọ pé kí n lọ gbà tọ́jú David bẹ̀rẹ̀ iṣẹ́ mìíràn torí ayé tí mò ń gbé yìí ó wà pa ṣó rántí mo lè sọ fún ẹ fine boy mo sọ fún ẹ lọ́jọ́ yẹn mo ní kò ṣe nọ́mà kó ba lè ra ọmà àmọ́ òun ṣe bí wèrè òun ṣe bí aláàánú Samaria òun ṣe bí pé wọ́n ní Jésù ṣé wọ́n ti gbàgbé pé Jésù gan tó wá gba ayé sílẹ̀ wọ́n padà kọ́ má gbé elébù ọjọ́ ayé fèjò tán ládùn kọ ẹ̀gbọ́n yẹn níjà yìí wọ́n wá ń ṣe bí pọ́lọ́ wà lẹ́yìn yẹn èmi dẹ̀ fẹ́ kó yí ẹ pé ènìyàn tó bá gbìyànjú àti gbẹja láàánú omi ó lè padà bá rẹ̀ gan nu omi kò yí ẹ nítorí inú omi gan lẹja ń gbé kò yí ẹ mo dẹ̀ tó sí ẹ lára ìwọ náà dẹ̀ délé agbára kò yí ẹ ó sáré fọ̀ oró mọ́ tónítóní ìwọ náà jẹ dòdò gbẹ̀rìn ó ṣàmọ̀ wọ́n á rò wípé yẹn ń bá ìṣeré ọwọ́ díẹ̀ kó tiẹ̀ làámù díẹ̀ kí n tó jẹ́ kó mọ́ ọ̀fà wá fine boy èmi ò lóyún kankan ìwọ gbọ́ bí fásitì táwọn ẹ̀rẹ́ ti lóyún rí ni bá lọ rò ó àti kékeré ni bàbá àtẹ̀gbọ́n mi ti ọtí ọtí fi ìbálòpọ̀ ìgbà gbogbo balẹ̀ ọmọ mi jẹ́ o láàárọ̀ pa ọsàn ló jábọ̀ o ara láti ìwúlẹ̀ tí ń gbọ́ jìnnìjìnnì tòun nú fùfù tí ó ti gbé e níyàwó ìyẹn ni wípé ọmọbìnrin yìí kò lóyún látọjọ́ yìí ó sì ń fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí gbowó lọ́wọ́ òun àhúsùbíláì mi ṣe ìtàn ọ̀nà ọ̀rọ̀ jẹun ìwọ ọmọbìnrin àgbákò yìí àkókò ni ọ fa ṣó o mọrú rògbòdìyàn tí rò ṣe èyí ti fà sáyè mi sọ̀rọ̀ bẹ́ẹ̀nu wípé o sọ̀gbọ́n ayé ẹ̀ fún mi mo sì fẹ́ràn ẹ lọ́wọ́ ni ẹni bá rí ẹ tí ò sá ṣòbí ogún ọdún ló tọ́sùn tọ̀ fárábalẹ̀ aráyé ìwọ ló já ara ò já ọkọ̀ fáàlà aṣọ ni ò ṣáàpù rárá bàbá tó já arúgbó gan jájú ẹ lọ bí mo ṣe fọwọ́ yẹn ọ bàbá báyìí ayọ́ rọ̀ pàró yẹn ni o ṣáà mọ̀ òun mo gbádùn bísínẹ́sì fine boy mo cash out gan o ojú latif wulẹ̀ ti pọ́n ṣọ̀ṣọ̀ ìyẹn ni wípé bàbá tohééb náà fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú arábìnrin yìí láti máa gbá òun lójú kó sì máa lù ú ní jìbìtì inú ẹ̀dá má jìn o kódà ó jìjọ̀rùn lọ ìbínú ni lateef fi bẹ́ lu gbẹ̀rìn lórí ibùsùn tíyẹn sì bẹ́ sílẹ̀ kíá lateef kò tí ì ríbi dìde tí gbẹ̀rìn fi tẹná sìgá mọ́ lẹ́yìn ọrùn fine boy ó yá wèrè gan o àtúnrí dá fún ìyàwó ẹ̀ lè tó wá pa àwọn ọ̀fẹ́ mi níbi ẹ̀ á pààyẹ́ ẹ̀ dànù síbi ìyàwó ẹ̀gbọ́n nílé gbà ẹ́ sílẹ̀ pẹ̀lú ojora ní Lateef fi káwọ́ sókè tí Gbénrin sì dẹnu sìgá pamọ́lẹ̀ Lateef gbórí dìde Gbénrin sì bẹ̀rẹ̀ sídìí àga rẹ̀ láti yọ sìgá mìíràn kò wulẹ̀ tí ìṣèyí tán tí Lateef fi da ìgbádùbò wọn rọjọgọ ní Gbénrin tá a lu ògiri tó sì fi ẹ̀yìn wọ́ sílẹ̀ bí ejò láàrọ̀ ọ̀pẹ ẹ̀jẹ̀ tú jáde bàlà ọwọ́ Lateef jábọ́ ó sáré sí i bí ó ṣe ń mì í òun náà ní í wo gbìnrín gbìnrín má ṣe báyìí náwó mo ń bẹ ṣàwàdà ni má ṣe báyìí ok gbìnrín mi ò bínú mọ́ nígbà tó rí i wípé gbìnrín ò wulẹ̀ mí mọ́ ó káwọ́ sókè pẹ̀lú payà ọlọ́run o irú àdánwò wo ló fọmọ yìí ṣe láyé mi báyìí èmi tí mo ò ṣíwọ́ lu obìnrin yìí irú àṣìṣe wo wá lélẹ́yìí báyìí nítorí ọlọ́run ó máa ṣàgbákò lálẹ́ ìbáyìí gbèrìn ok dákun jọ dìde dìde mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ gbèrìn kíá ló wọ́ òkú ọmọ náà mọ́ra tó sì gbé gidi gan Èdùmàrè wulẹ̀ bá a ṣe wípé ìta ti dá paropáro kò sì sí òye ìmọ́lẹ̀ bó ti wù kó mọ Lateef sáré sí ẹ̀yìn ọkọ rẹ̀ ó gbókùú gbèrìn síbẹ̀ lọ́gán ló sáré sínú ọkọ̀ tó sì tẹná lọ kò wulẹ̀ mọ bí pàtó tóun wa ọkọ̀ náà lọ bẹ́ẹ̀ òun gbàdà wá wọ̀rọ̀ kò fi ṣàdá lálẹ́ yìí kọ́lọ́pàá tó gbá òun mú pẹ̀lú òkú ta ni yóò tẹ etí gbọ́ àròyé òun pé àṣìṣe ni èèyàn mélòó ni yóò wulẹ̀ fẹ́ mọ̀ pé ìbínú ló gàba lárùn òun nígbà náà. kété tó ṣàkíyèsí ẹsẹ̀ títì kan tó dápárò tó sì tún fara pẹ́ etí igbó kan ló sọ̀kalẹ̀ ó fa òkú náà lẹ́yìn ọkọ̀ ó sì nà á síbẹ̀ ẹ̀jẹ̀ náà kò wulẹ̀ tí ì dá lórí rẹ̀ rárá ń ṣe ní dàbàlà nahimot gbẹ̀rìn ẹlẹdẹ rí mi o ojú ọlọrun sì tó wí pé àṣìṣe ńlá ni ikú ẹ tó wá látọwọ mi jẹ ìbínú àbísódì ló sì kó bá mi pẹlú mo wáá gbà á ládùúrà wí pé kí árábì yìí dáríjì mi kó sì dárí ẹṣẹ tìwọ náà jẹ pẹlú kọlọ́run má fi ìyà tàbí ibi sàárè pa ọ lótìtọ́ ó yẹ kí n filẹ̀ bò ẹ́ láṣìírí ni nígbà díẹ̀ sẹ́yìn ìwọ yìí náà ló gbẹ̀mí mi là tó jẹ́ kó kú mi di rádaràda sí títì tó wá ká mi lára wípé èmi tí ìwọ gbà sílẹ̀ gangan ni mo ṣokùnfà ikú tiẹ̀ mo lérò wípé o lè dáríjì mí lọ́nà ọ̀run ah, mo sì mọ̀ dájú wípé eh, ọlọ́run ti pèsè ààyè ìdẹ̀ra fún ọ ju ẹsẹ̀ títì tí mo gbé ẹ sí yìí lọ. lateef kò sọ dubai lọ tó fi bẹ́ sínú ọkọ̀ tó sì ṣíná lọ bá a bá pẹ́ lórí imí eṣinkéṣin yóò máa báni níbẹ̀ àti wípé ìjáfara a máa léwu gidigidi ìyanu kò lè pa á dé àṣé gbogbo ohun tóun fi ń bò ló ti tú kedere sọ́wọ́ àfọlákẹ́ àfọlátìf mo mọ̀ ọ́ mo mọ̀ wípé wọ́n kọ́ ló pa bàbá tohib àmọ́ kù gbé èèyàn ṣáàṣẹ yẹn ṣó wá ti rí wípé ó yẹ kó máa wá bá ṣírí òṣì ní tú sí gbangba ni àbákú láṣọ ewúrẹ́ o ẹnikẹ́ni ò ní tẹnu tèmi gbélé àmọ́ látìf ìlọ́yà oníbodè àpò àfọlákẹ́ kò wí jù báyìí lọ tó fi ta ẹrù rẹ̀ gidi tó sì bọ́ síta omijé ni látìf ń wà mú bí èlùbọ́ ó ń wo àfọlákẹ́ lọ tẹkúntẹ̀jẹ̀ gbogbo yàrá agbẹ́rìn ní Bímbọ́ wulẹ̀ ti tú lórí wípé òun wá nǹkan tó lè tọ́nà ìdí ikú rẹ̀ nígbà tó sì fọ́n yàrá náà tí ò rí ló gbéra àti máa lọ bílí ló wò ráúráú lẹ́ẹ̀kan sí i tó sì rí ipa ẹ̀jẹ̀ lára ògiri ilẹ̀ ògiri náà tó gbójú wò tẹ̀sùbáà funfun kan tó ti mẹ̀jẹ̀ yó kẹ́rikẹ́ri lórí ó fi bọ̀wọ̀ mú tẹ̀sùbáà náà ó sì mírí lákọlákọ káì pàkúté tí ó mẹ́ràn yìí ẹran tó wulẹ̀ mú kò ṣeé jẹ lọ́tẹ̀ yìí o ọkàn mi ò kì í tàn mí jẹ àmọ́ láti yìí lateef abdulrahman agbájúọlá kí ló dé tó fi máa jẹwọ